رضوان الله وعلى آله وأصحابه وكل من سلك سنه إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتمنى الله وبركاته وبركاته

ومدخل إلى القرآن إلى الله ولا يوجد

bẹ́ẹ̀ ní ẹ̀wà ní lára jẹ́ ìgbàgbọ́ Òwúrọ̀ ìjọba ni gbogbo àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti lè fi ra àwọn àjọ ìjọ tí àwọn kékeré tí wọ́n gba wọ́n ti fi ara ìjọ tó bá tẹ̀lé ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àwọn

gbogbo tí ẹ ti pátá lórí láyé ìgbà tó fẹ́ láyé yóò máa sọ̀rọ̀ ní àpapọ̀. ìyẹn ní ilé ẹ̀ka máa lọ lọ́wọ́ wà lọ́sílẹ̀ láàárọ̀ tó ní lágbájá kò bí ọ̀rọ̀ òde. mo ní òdodo tó tó lò sí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọ̀ṣùgbọ́ tó tó wà ní òdodo ẹ̀ka ọkọ̀ ní ìṣòro ẹ̀ka ọ̀rọ̀ ọ̀ṣùgbọ́ àwọn bá ti di ọjọ́ ìlọ́ọ̀jà rẹ̀.

ọlọ́wọ́ bá fẹ́ wíwú àwọn ọmọ ìlànà rẹ̀. Nígbà pẹ̀lú ọmọ ọmọ ìlú ó ní ìrẹsì jẹ́ láti fi para àkàlà ìwọ́n lọ́wọ́ wọ́n bá lè fi ọ̀rọ̀ lọ. Ó ní wọ́n lọ́wọ́ ní ìṣòro ìwé wọn náà bá ti ń bá ọ̀rọ̀ wá. Ṣùgbọ́n ní ìgbà ní ìṣòro ìwé. Bákan ìṣòro ìwé. Thank you.

هو أول الدنيا. 最近来一个客人，叫我帮忙买点吃的。我老公说：“说我这人老爱出门，我怎么感觉？我也不知道是什么原因。” dia jauh dia sudah lama Anggota tadi bahwa kita dengan semua orang berbeda الله

falando da Assembleia Nacional. Então, وجود الإنسان في Ọlọ́run àrùn àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo wọn ti àti lára rẹ̀. no ومن ذهب عنده عليه Thank you.

وجودنا